ترك شركا له في عبده فكان له ما يبلغ ثمن العمد قوم عليه قيمة عدل فعوتي شركاؤه حصصهم ليه العبد وإلا وإلا فقد عتق منه ما عتق وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من اعتق شقاصا له من ملوك فعليه خلاصه في ماله فإن لم يكن له مال قوم المملوك قيمة عدل ثم استسع ثم استسع العبد غير مشقوق عليه باب بيع المدبر عن جابر بن عبد الله رضي الله عنهما قال دبر رجل من الأنصار غلاما له وفي لوظ بلغ النبي صلى الله عليه وسلم أن رجلا من أصحابه أعتق غلاما له عن دبر ثم يكون له مال غيره فباعه رسول الله صلى الله عليه وسلم بثمانمائة درهم ثم أرسل بثمنه إليه حديث ابن عمر لا تدراني نعم آه، حديث ولا قلني أن حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال آه، علي أردت أها نعم حديث ابن عمر ناني بتلاقي جابي نعم آه، وعنه أي عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قسم في النفل للفرس سهمين وللرجل آه، وللرجل سهم وللرجل سهم آه، حديث ابن عمر رضي الله عنهما gẹ́gẹ́ bí àwọn àhàdífù yókù tí a ti ń kàbọ̀ láti gbàtà ti mẹ́nu lé ọ̀rọ̀ kìtàbù jihad kí ni ẹ̀kọ́ tí a rí kọ́nù àhàdífù yìí gẹ́gẹ́ bá ti ṣàlàyé fúnra wa sẹ́yìn wípé nínú tí ọba ládàá pé èèyàn jáde mujahidan fi sẹ́bí lílá òun ni kí a rí nǹkan kó lógun káwá pin fáwọn tó lọ ojú ogun kọ̀ bá kíni jẹ́ kọ̀ bá níyàn kò sì bá ládàá ẹni ọlọ jihad jẹ àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé yẹn ni ó torí rẹ̀ lọ àmọ́ kọ́dà kẹ́mi rẹ̀ ọmọ wa ń bẹ̀ pé a bọ́lọ̀n bá sì ní kí àwọn borí níbi ogun táwọn ń lọ ìbọn bá mọ̀ pé nǹkan báyìí ọmọ kan èmi náà kọ́dọ̀ yíhun náà ṣe kíni kò bá àníyàn jẹ́ kò sì bá ládàá jihad jẹ́ but ká máa tún wí kò gbọ́dọ̀ pé yíyún ni kíni òun là níyàn téèyàn torí ẹ̀ lọ ojú ogun torí tọ́lọ́hún bàbá wa rí alganima àwọn tí a mọ̀ rí lérè lójú ogun ìyẹn ni pé ní dúkìá àwọn tá a bá jagun ìtumọ̀ ganima nù oríṣi ọ̀nà méjì ló pín sí gbogbo eléyìí láti ṣàlàyé fúnra wa kákan wa létí ọ̀tọ̀ ni fẹ́ìhù ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni ganima alganima ni tó ipé lẹ́yìn ìgbà tí a jọjà pẹ̀lú àwọn ọ̀tá tọ́lọ́wá ní kí ọwọ́ ti wó dùn wọ́n nǹkan dúkìá tá a bá rí là ń pè ní alganima àmẹ́yí tí ò síjà tí wọ́n fọwọ́ ara wọn sọ̀rẹ́ndà pé àjà tí gbogbo dúkìá wọn tí wọ́n bá sọ̀rẹ́ndà bẹ́ẹ̀ irú eléyìí là ń pè ní kíni alfẹ́yìí ọ̀tọ̀ nídájọ́ tiẹ̀ but lónìí ọ̀rọ̀ nípa ganima ni hadith abdullahi bin umar yìí bó o là á máa pin fíkì wọ hadith yìí nù bó o máa pin alganima qasama fi nafli lil farasi sahmayni wa lil rajuli sahmun àwọn tí ó lọ ogun oríṣi ọ̀nà méjì ni wọ́n máa pín sí lójú ayé anábùwà muhammad sallallahu alaihi wasallam ẹni tó pé kò ní ju ẹ̀mí ara rẹ̀ wàtújáhìdú na fi sàbílì láhì bí àmúwálìkún wà án fòsìkún gbogbo ẹ̀lọ́lọ́n ní àyè rẹ̀ wà ẹni ọlẹ́mí rẹ̀ tó pé kò ní ju ẹ̀mí rẹ̀ náà lọ yòjáhìdú fi sàbílì láhì bí dẹ́psì ẹlòmíì tún wá ní lẹ́yìn pé òun ó fira àwọn lẹ́ẹ̀ kódò òun tún ní nǹkan dúkìá tá ń pè ní owó ṣẹ̀rí ò fojú fo ilé yìí náà wípé a ah, ṣe ẹbí ẹgbógun kan náà gbogbo yín wá rárá òun ló jẹ́ ọ̀fà tó ṣe pé ní bàbá pín gànímà ọ̀tọ̀ ni pín ẹni tó gun ẹ̀sìn wá ọ̀tọ̀ ni pín ẹni tó rin ẹsẹ̀ wojú ogun òun ni ibùdó márùn sọ fún àkébò lànàbí máa pín kọ́dà nàbí a máa pín lè fara sí sàmì wọ́n wà pín sí oríṣi ọ̀nà mẹ́ta bàbá pín sọ́nà mẹ́ta méjì ń bí ọmọ jẹ́ ti ẹ̀sìn wà lè rọ́júlì èèyàn tó wójú ogun mélòó ni sáàmù mélòó ni pín tiẹ̀ ẹ̀yọ̀kan bí bá wá bí nísìnyí lámọ́yí tó gun ẹ̀sìn wá ojú ogun àti làkásẹ̀gbè tó rinṣẹ̀ wá ojú ogun kí ni wọ́n fi yàtọ̀ síra wọn nípin ganima ẹni tó gan ẹsìn ọmọ ẹgbà mélòó mẹ́ta òun ọgbà kan fúnra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ni tó rin ìṣẹ̀wá náà ó ti gba ọ̀kan a wà fún ní méjì lékún ní tìtorí kíní nítorí ẹ̀sìn rẹ̀ tàbí fi yẹn wínú lèlfàrọ̀ sí sàmẹ́yìn ní wàlè rọ́jù ní sàmùn eléyìí ni ìpín tá anábùwà muhammad sallallahu alaihi wa sallam pín anábì wo anábì tó ṣe pé láyé ń pẹ́kú àníláwá ẹnuhuwa ilà wáhíyún yóò ṣá. ẹni ọba jẹ́ mùsùlùmí òdodo tọgbọ́lọ́wọ́ ọba gbọ́ kọ́gbọ́dọ̀ gbàṣẹ ìtọ́ni láyè kó yé sí làákàyè rẹ̀ débi kọ́ wá pé àá ẹ̀sìn èèyàn. E ẹ̀sìn se lè wá gba méjì kéyàn ọgbà kan mímbá tí ń wí báhùn ọ̀tìtàkọ̀ ayé alkùnrin alkarim makana lè mọ́mìnì wàlá mọ́mìnàtín ìdàkọ́dọ̀lọ́hù wọ́rọ̀ súlùhù amúrọ̀ ayyakuna lahumul khiyaratu min amúrí wàlá mọ̀mìnà kí ló kù tí ń jẹ́ ìmánì mọ́ lára rẹ̀ ń jẹ́ ọba ti ń gbó ọlọ́run lẹ́nu pé o sì lè pin báyìí nítorí wa ń wí nù máa kánà lè mọ́mìnì wàlá ìtumọ̀ máa kánà ní pé kò sí gbọ́ kọ̀bálà ká ìmú kọ̀ yẹ ká ríru ẹ̀ lè mọ́mìnì wàlá lè mọ̀mìnà fẹ́ni ọ pèrè ní mọ́mìnì lọ́kùnrin àbó ní mọ́mìnì ní obìnrin kí ni ò sí gbọ́ ayyakuna láhùmùlkhiyar ìdákọ́dọ̀lọ́hù wọ́rọ̀ súlùhù àmùrọ̀ bọ́lọ́wọ́n àtòjíṣẹ́ rẹ̀ bá ti dájọ́ pé báyìí ni ìlànà o káwọn tún wá mọ̀ tún wò pé à ah, kọ̀yẹ kó rí bẹ́ẹ̀ báyìí làwà fẹ́ ìtumọ̀ eléyìí ni pé bọ́lọ̀ bá ní kọ̀tọ́ sí mòmìnà àti mòmìnà a jẹ́ pé gbogbo ẹni tí rúwà báyìí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìmọ̀ rẹ̀ ń torúluwa ní makana lè mọ́mìnì wàlá lè mọ́mìnà torí ẹ̀xámpù kan lélẹ̀ yìí nínú obi tó ṣe pé ní làákàí tí wá lè mọ́ gbé àwá lè wó pé ah, bẹ́yàn ọba ti ẹ̀ fún yàn a sì fẹ́ sin nìkan àbí ká fẹ́ sin láàbọ̀ ká sì fẹ́ yàn ní ọ̀kan ẹlẹ́sìn ó sì wá kú mẹ́ta tẹ́ni orin ìṣẹ̀wó kọ̀ọ̀kan makana lè mọ́mìnì ولا لمؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يقول لهم الخيرة لأمرهم olúwọ́ ọba ọba wa hakim ọba ọ̀jọ̀gbọ́n bó ti pin báyìí ọlọ́run pín nǹkan tí ò nídìí ìgbà ọkàn pin bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tọ́lọ́run kan ọlọ́run lóhun jìnnà sí eré láìbán wà ọ̀pọ̀lọpọ̀ ayé alukóra ni ni mo ayé fi eré àti àkàn mọ́kàn sí bẹ́ẹ̀ ni mọ́kàn sí wò ní ọlọ́run ní tòun kọ́ gbogbo tóun bá ṣe ó nídìí ó ní hekima àmọ́ hekima ọlọ́run ọ̀nà mélòó ló pín sí ọ̀nà méjì ìgbà mí àfihàn wá táwa náà rí pé àà tó dé tọ́lọ́run fi tó fi ṣe bẹ́ẹ̀ ni ìgbà mí hekima yìí kò ní ṣe gíní kò ní hàn sáwà ibi tá ti wá mọ̀ pé ìmọ̀ nìbẹ̀ lára náà ni pé kéèyàn gbà fọlọ́run àti ìtọ́ ọmọdé rẹ̀ àtẹ̀yí tí ma ìdí rẹ̀ torí náà mo ní àpèjúwe kan lélẹ́yìí àpèjúwe míì àpèjúwe míì òun lọ̀rọ̀ ogún ọlọ́run ọba ló píngun mùsùlùmí àti mùsùlùmá gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àìpíngun fún rẹ ní kéyìn ó tó kú níta ni tí wọ́n pín lẹ́yìn òkú ọlọ́run wá pín nínú tọ́lọ́run pín tẹ́lòmíì lè máa wo pé ó ṣe pín bẹ́ẹ̀ lèzákàrí mẹ́sìlú habil onsayeyi olúwa níbẹ̀ bá bímọ o ọbí ọkùnrin òbí obìnrin bí wọ́n bá pín nǹkan rẹ lẹ́yìn rẹ o méjì ìlọ́po méjì tí wọ́n fọ́mọ rẹ obìnrin òní kí wọ́n fọ́kùnrin lèzákàrí mẹ́sìlú habil onsayeyi kìsìmọ̀tò lọ ìpín inú tí mo ní hikima mi yọ hàn sí wa hikima hàn sí wa ń bi eléyìí pé èsè tí ọlọ́run pin bẹ́ẹ̀ inú hikima bẹ̀ ni pé àwa la dàrú a sì lè wá pé nítorí ipá wa da sẹ̀rí àrú lọ́nà ibì kan ká wá pàfi ká da gbogbo ẹ̀rú kọ́ bá a bá èyí táwa dàrú òun mọ̀ torí pé ètò tọlọ́run ni pé ìnáwó sí lọ́rùn obìnrin kan mo ti sọ repeatedly bí àti bòmíì náà mo ní bí ọkọ bá tausania tíyàwó sì ṣe kíni tó mílọ́níà kọ́dà bó bílọ́níà in tí ìyá bílọ́níà ọ jẹ ta ni ọ wa bàbá tausania ni ṣẹ̀rí àtọ́lọ́nu ẹnu ìyá mílọ́níà wa gbọ́dọ̀ pé èdè lòun fẹ́ jẹ tọ́ba pé ọmọ pọkọ tó lè provide pọ̀nmọ́ ni òun fẹ́ gbogbo ẹ̀rọ pín lèyí ó ń fẹ́ kí sáà tí ń mẹ́sàá wàmán قدر عليه رزقه فلينفق من min! ma آتاه الله ọlọ́run nínú ta bá fún ọ náà ni inú rẹ̀ ni ó ti sé kíní ni ó ti ná má lọ jalè má lọ jẹ gbèsè ètò tọ́lọ́run ọba nìyẹn ọlọ́run tó wá fi responsibility kalẹ̀ fọkùnrin pé òun ni ọmọ náwó òun ni ọmọ rẹ̀ lówó ìyàwó abdullahi bin masoud rọ́bìyàlláhu anhuma ìyàwó rẹ̀ lówó débi kọ́ wá bí ànábì pé òun fẹ́ yọ zaka sóun lè yọ fún ibùdó masoud ọkọ̀ òun sẹgbọ́tùmọ̀ yìí òun yé ìtumọ̀ ẹni pé òun èsẹ̀ gbẹ́ rẹ̀ níbi owó àmọ́ ibùdó masoud ò ní pé ìwọ ni ọlọ́gbọ́ bùkátà ara rẹ̀ kálá àtòun àtàwọn ọmọ ta ní gbọ́ bùkátà wọn abdullahi bin masoud náà lóbìnrin yìí rí pé ah, ẹjìn ràn yín lọ́wọ́ amẹ́jẹ́ ń lọ bí anabi náà o sọlọ́lọ́hu àríwọ̀sẹ̀lọ̀ gbogbo obìnrin dáadáa ìlówójọkọ ẹni ló yẹ ṣe láńsẹ́ẹ̀sì ká máa wá gbéraga kátó ẹ̀ tó kọ́ ibùdó mọ̀sánwódì ìyá ńlá wa khadija rọ́bìyàlláhu ta'ala anha àbí ẹni tó gbà nẹ́bì síṣẹ́ rí sọlọ́lọ́hu àríwọ̀sẹ̀lọ̀ ó sì gbára tún díyàwó rẹ̀ ó sì dúó ń po pé ọkọ̀ mi ni rọ́bìyàlláhu ta'ala anha òun là fi ń pẹ́ rọ́bì ọlọ́wà anha fún khadija dòní gbogbo obìnrin tó bá fẹ́ jọrú khadija yìí òun lobìnrin rẹ o àmọ́ tá a fi yà lọ ọbẹ̀ yẹn ni pé inú hikima tó hàn bọ́lọ̀ ti pín ń bẹ̀ òun òun ni pé bí ẹ bá ṣe pé báwa ti dàrú pé ntọ́kùnrin bá lè ṣe obìnrin náà lè ṣe kíni ó lè ṣe àbó lè ṣe jù bẹ́ẹ̀ lọ bilmunasaba lánà yìí ni ń wo kíní kan nínú tẹlifíṣàn prógrámù kan lédè òyìnbó ni àwọn tí èsè mùsùlùmí gan obìnrin kan náà àwọn tẹnu wọn máa mú fẹ́rẹ́fẹ́rẹ́ gbé ọgbẹ́ gbọ́dọ̀ jẹ́ dédé arákùnrin wa bí lálẹ́ àná yìí pé ah, lẹ́kọ̀ọ́ táwọn wà yìí lẹ́kọ̀ọ́ wọn wà pé àwọn tí máa ti ọmọ láńké <laughs> ẹ̀yin obìnrin ọ̀pọ̀ ń bẹ̀ ò rí kẹ́ pariwo rí pé wọ́n yẹ̀ yí jẹ ọyẹ kẹ́yìn náà ó kẹjọ jẹ déédé bí i ọlẹ́lẹ́yìn ò yàtọ̀ kí lọ ẹ̀ẹ́n torí gbọ́lọ̀hún tí ma tó àṣírí ẹni tí ọba gbọ́rọ̀ sọ́lọ́hún lẹ́nu nù torí pé olúwọba tó tò ó kìí sí pọ́lọ̀hún ìsìláàmù lọ́pọ̀bìn ilé ká lọ wo náà tàn obìnrin tí wọ́n jẹ mógún kí ìsìláàmù tó dé wọn ìpíngun fóbìnrin tòun ti bá sì ti ń sọ̀rọ̀ nàìjíríà ta wà lónìí iná àwọn ẹ̀yà kan bẹ tí ìpíngun fóbìnrin náà dì sìn irú wọn náà wọn ó sì tún máa pé ọ̀jọ̀gbọ́n làwọn ni wọ́n máa pé ìsìláàmù ṣe fóbìnrin láàbọ̀ ẹ̀yìn tẹ̀ fún ní nǹkan kan kódà náà òfin òyìnbó òfin òyìnbó ni pé gbogbo ń téèyàn ní ó lè kọ́ pé ẹ lọ́ọ́ kó síbi wọ́n ti ń tọ́jú ajá ẹnìkan òfin ìkùn ní mú pé èsè tó fáwọn ọmọ rẹ̀ islam wá tún pín ópin tó obìnrin ópin tó ọkùnrin ẹ̀dàkùn sọ tọ́ sẹ́ni tí tóun ní wọn kó gbogbo nǹkan bọ́ bá wò kó fájá kọmọ pé islam ṣe fẹ́ nìkan láàbọ̀ ó ṣe fẹ́ nìkan lọ́kan bọ̀tà ń so léyìn torí ọmọ mùsùlùmí tí ọba gba ṣètọ́nì láyé kó yé sí làákàyè rẹ̀ torí pé léwu àwọn nǹkan kan bẹ tí ń ṣẹlẹ̀ láyé lónìí káyà lọ bẹ̀ẹ́ ẹlòmí ọmọ sọ wọ́n wá rò pa bí ọ̀rọ̀ gidi ni bẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀tá ìsìláàmù ni gbogbo ẹni tí ń bá ń pé ìmọ̀mú buhari ọmọ kéwú àbí àdíìsù kan bẹnu sọ buhari ìwọ́kọ́ lọ̀rọ̀ yín àwọn mustachiriku ní ma sọrú ẹ̀ àwọn tá ń pè ní kíni orientalist àwọn ní ma sọrú ẹ̀ bẹ́yàn bá wá rí tíra kan tó sèsì rí tíra kan tó wọ́n kọrú ẹ̀ síbẹ̀ bọ́ bá nímọ̀ téèyàn fi wọn gidi àtẹ̀yí tí èsè gidi yọ́ mọ̀ pé ilé ìkí wọ́n máa wí ń wà sí táwọn mùsùlùmí jókòó pa àwọn fẹ́ gbọ́rọ̀ lọ kìí sọ̀rọ̀ wà sí kìí ṣe gíní kìí sọ̀rọ̀ wà sí ọ̀rọ̀ àwọn gozeir yusuf saft carl brockleman philip hitchie àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ àwọn làwọn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àwọn lọ kéwú torí pé àádà ìsìláàmù yúrú mọ́ wọn lójú àwọn là ń pè ní orí enchalist wọ́n sì ké bá bá wá rí bẹ́yàn bá wá sèsì stọ́mbù lórí irú nǹkan báyà borí tíra wá ní eléyìí náà àmọ́ wá wà láìkẹ́ sọ̀rọ̀ wá sí torí pé kìí sọ̀rọ̀ kíni kìí sọ̀rọ̀ àwọn mùsùlùmí lélẹ́yìí àwọn mùsítẹ́ṣíríkù àbáwọn tó kéwú lọ́dọ̀ wọn àbí tó kàwé lọ́dọ̀ wọn àwọn ọmọ wírù nǹkan báyìí torí náà ẹ̀yìn tí mo fi yà lọ́bẹ̀yìn bọ́lá sọ̀rọ̀ dé òun ni pé kírísìmọ̀ ọlọ́run ìpín tọlọ́run tó bá pín gẹ́gẹ́ bó ti pín àyín pé kẹlẹ́sìn ọgbà mẹ́ta kẹni tí ó rin ìṣẹ̀wójú ogun kó ṣe kíní ọgbà kan bẹ́ẹ̀ náà ló pín bí ti ogun kọlọmọ obìnrin kọ gba ìdajì ntọ ọmọ ọkùnrin bá gbà bẹyàn bá jẹ múmi ní òdodo ma kana lil mu'minin wala lil mu'minatin idha qada Allahu wa rasuluhu amra ay yakuna lahumul khiyaratu min amri. bàbá wa gbọ́ táwọn kan wí nǹkan míì àbá kà ń bì kan èbó lèèyàn fi kà á ní lárúbá lèèyàn fi kà á ní gbogbo àwọn tí mo dákọ̀ yìí mọ́ sọ̀yàn nù ni bẹ́yìn ò ma mọ gbogbo eléyìn àti sọ́ọ́rí yorùbá tẹ̀mí pẹ̀lú ìjọ ń sọ lẹ́nu yìí tá ń kọ́ túmọ̀ alukurani ìṣèdè yorùbá referent ms cole ẹ̀mọ̀tí ń jẹ́ referendi referendi lọ kéwú kọ́ mọ́ alukurani nítorí tọ́lọ́hún àbí àbí a tu fún yín lọ́nà tí yóò fi dàrú mọ́ yín lọ́wọ́ torí náà ẹni tí ó ti fọ́ọ̀lù sínú irú nǹkan báyìí kó pèrè padà gbogbo ẹni tí ò tí ì jìn sírú ọ̀fìn báyìí kóun náà mọ ò kìí ṣe gbogbo tí wọ́n bá kọ pẹ̀lú àléfù bá ta sa òun lọ̀rọ̀ ọlọ́run o àti tànẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam èèyàn sì mọ irú ọ̀rọ̀ tá a nígbà yẹn bá láwọn wá gbọ́ wá sí kọ́ ẹgbẹ́ tá a sọ wá sí ni pé nu buhari yẹn wàláyé ọlọ́mọdé yẹn ọ̀rá padà sí ibú ẹ gbogbo àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́nkọ́mọ́sá fọ̀nà mọ̀ wọ́n ọlọ́nkọ́mọ́já wa náà sọnù o torí náà ká padà sórí hadithu lilfarasi sahmaini wàlẹ̀ rọ́júlí sahmu fún àǹfààní àwa ọmọkéwu sẹ́rí gbogbo tí wọ́n sì ń wí yìí ọlọ́run ti bá wa múnú àwọn tí wọ́n kàwé lọ́dọ̀ àwọn orientalist wọ̀nyí ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ ogun ọdún ọgbọ̀n ọdún ọ̀dọ́ wọn làwọn ti lọ́ọ́ kàwé àwọn wá ka tán àmọ́ nǹkan bẹ lára ìmọ̀dá ìmọ̀ kọ́lá lọ́hù kọ́lá rọ̀súlùhù sọ́lọ̀lọ́sọ́lọ̀m ń bẹ lára àwọn fúnra wọn ni wọ́n ń kọ́kọ́ ń tapọ̀ àwọn ọ̀gá wọn wọ̀nyí pé ìrọ̀lẹ̀ pààyàn bẹ́ẹ̀ kò rí ìrọ̀lẹ̀ pa ní ìdàpọ̀ àwọn méjì ẹlẹ̀ gúgù wọn bẹ́ẹ̀ ẹlẹ̀ rí nínú àwọn tí wọ́n kọ́ ẹnìkan ti kú ẹnìkan sì wà láyé nínú àwọn tọ́lọ̀ ń lò gbogbo rọ mustachiriku tí wọ́n ti já ẹnìkan sẹ̀sẹ̀ máa wá kàkan lónìí máa wá kọ̀ọ̀kọ̀ bá mu bẹ́yẹn bá lọ wá àwọn kìtàbá àti nǹkan kíkọ àwọn àfá méjì òunwé ni wọ́n àfá àtún ni wọ́n professor muhammad al-azami muhammad al-azami wọ́n sì wé tọ́ pọ̀ ẹ̀ ní ọba fẹ́ lọ wo lédè òyìnbó mm azami bí wọ́n sì máa kọ̀ọ̀kan mm azami azami ọmọ india ni wọ́n nípìlẹ̀ bàbá yìí ni wọ́n kọ́ nù ìwé wọn inú àwọn ìwé wọn pọ̀ tí wọ́n ṣe wọ́n kọ́ síbẹ̀ pé ní àwọn dedicate ìwé yìí fún bàbá àwọn tó change course àwọn kò ní mathematics sí ilmi al-hadith torí pé máàsì làwọn rí ìdí tẹ́lẹ̀ bàbá yìí ló ní lọ́ọ́ kéwú lọ́ọ́ ka hadithi mo léèyàn méjì ní dáko àbí professor emil azar ẹnì kejì ti ṣaláìsí rahimahullahu ta'ala dr muhammad mahar mahar ali muhammad mahar ali ọmọ bangladesh làwọn rahimahullahu ta'ala àwọn náà kú ní london bí ọdún òtítọ́ ọdún mẹ́wàá báyìí mo mọ àwọn dáadáa professor mahar ali rahimahullahu ta'ala àwọn ni wọ́n ṣe ìwé tí wọ́n pè ní sírọ́tù nàbí and the orientalist sírọ́tù nàbí yìí and the orientalist kéyàn ọlọ́ọ̀ka gbogbo ránran yìí làwọn ti tó àṣírí rẹ̀ ń bẹ̀ pé ọ̀rọ̀ ọtọ́lọ́run àti tànẹ́bì kọ́ yìí o torí náà kọ́sàmà fi náfìlì lè fárọ sí sàmẹ́yìn wà lè rọ́júlì sàmùn bẹ́ẹ̀ náà ni àpèjúwe kejì tá mú wá òun ní pọ̀rọ̀ mìíràsù àwa ní ọ̀rọ̀ tí mìíràsù nínú àwọn tí hikima rẹ̀ ṣe kíní tí hikima rẹ̀ ti ẹ̀ hàn sí wa torí pé ní olúwa tó pin bẹ́ẹ̀ òun náà ló pin pé a náwó àti lórí ìyàwó àti lórí àwọn ọmọ ọrùn ta lọ́wà nítorí pàwà wá dàrú èyí wọ̀n wá pé ká wá náà fi ká da gbogbo òfin ọlọ́run tó kù náà rúkọ́ bàbá kọba àbẹ́ yìí táwa dàrú mọ́ torí pé gbogbo àwọn tẹ́ bá wọn ni níjọ́ òun nu obìnrin gan nísìnyí mójú tó le ju ń sè náwó gan ju ọkùnrin lọ ah, <laughs> ọlọ́run ló tó bẹ́ àbẹ́ yìí sọ́wọ́ abálaka ìmúká pé ńgbàtàwà ti dàrú ń bẹ̀rún ọlọ́run ọ̀fẹ́ ọkọ̀ àdélé iná rú kọba àbá kọba àbá ti wá ta dàrú mọ́ bẹ́yìn bá ń wí bẹ́ẹ̀ àwọ̀ òwú bẹ́ẹ̀ o mùsùlùmí tọ́ba sì máa ti ń ṣe kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ wíru rẹ̀ ọlọ́nkọ́mọṣẹ́ àṣàlékún mọ̀nà fún wa o alimami bukhari rahimahullahu ta'ala gbogbo àfa alágbàáyé àtàfóun súnná àtàfóun bídíà kò séyìí tí ó gbà pa àfa alimami bukhari àwọn tí ó gbà òun làwọn tí mo wí òun bí wọn bá ń sọ̀rọ̀ wọn kọ́ mọ̀rú ọ̀rọ̀ àwọn tí tóun sọ àtàfà súnná <laughs> àtàfà bídíà gbogbo wọn panupọ̀ lórí pé àsọ́hù kìtàbí báadà kìtàbí láhí sọ́híhù bukhari tíra tọ́ lálàáfíà jù lẹ́yìn alkùnrin kẹrin òní sọ́hí bukhari ní gbogbo ayé kọ́ra ń luwata wà iná ta ń sọrú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí rí torí wọ́n bá láwọn kan ta ọkà <laughs> ọlọ́run kọ́ mọ́sá àsàmànà wa o hadithu wa ẹlẹ́ẹ̀kejì lónìí وعنه أن رسول الله صلى الله عليه وسلم كان يفضل بعض من يبعث من السرايا لأنفسهم خاصة سوى عامة الجيش. No, ṣe ẹ ti fọ hadith yìí o, àbí? No, hadith àbí Musa lọ tẹ̀lé ń bì. من حمل علينا السلاح فليس منا òun lẹ́lẹ́kẹta mẹ́ tọ́ ìbẹ́ka náà ọ̀ náà mo ti rí náà. وعنه أن رسول الله صلى الله عليه وسلم كان يفضل بعض من يبعث من السرايا لأنفسهم خاصة سوى عامة الجيش سوى قسم عامة الجيش إلينا ننو ìdájọ́ sẹ̀ríà ń pa bó la ti pin ohun tí àwọn mùsùlùmí bá rí lọ́rọ̀ lójú ogun ara ẹ̀ náà lélẹ́yìn náà wọ́n lànàbọ̀ muhammad sallallahu alaihi wasallam kánà yóò náà fèlú bá àbọ̀mọ̀ yẹ bá àfòfin sọ̀rọ̀ yàlẹ̀ àǹfóṣe nǹkan sọ síwá kọ́sìmì àmàtìl jẹ́ìṣ àsàrọ̀yà ohun tá ń pè ní sàríyà tí jámù rẹ̀ ń jẹ́ sàráyà òun ni pé bí wọ́n bá gbogbo mùsùlùmí bá jáde lójú ogun ẹ mọ̀ pé gbogbo wọn wà lójú ogun ni àti ìwà rí àwọn tí àjọ ń já lójú ogun àwa gúrò pé à lọ́nà bí báyìí o bọ́yá àwọn kan náà tún fẹ́ wọ́n lè wọ́n kó mù sí bàbá mùsùlùmí ọwá nídi ká mú nínú kíni nínú gbogbo jẹ́ìṣùl islam tó lójú ogun pé lamọ̀yìn lamọ̀yìn lamọ̀yìn káwá rán àwọn yìí pé ọ̀nà bí báyìí ni kẹ́yìn ọ̀tọ̀ lọ́wọ́ bí àwọn náà bá lọ kí ni wọ́n ó se bí wọ́n bá padà dé wọ́n padà wá darapọ̀ mọ́ gbogbo ọmọ ogun mùsùlùmí tó jáde nítorí ogun tí wọ́n torí ẹ̀ jáde kò di lọ́wọ́ pé ìbáwà ah, ti lọ ọ̀nà bí báyìí náà wọ́n alá nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam arẹ́lẹ́ iná ó tún kún ta àti wí tẹ́lẹ̀ pé kọba níyàn jẹ́ kò sì bá jihad jẹ́ a fún ọ ní nǹkan báyìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam irú àwọn tó bá lọ bẹ́ẹ̀ síwá kọ́sìmì amatil jeish apart from pé wọ́n lẹ́tọ̀ sí gbogbo ntí gbogbo ọmọ ogun tó jáde náà ó pín ní tí wọ́n bá rí kàánà yóò ná fílù bá àbọ̀ mọ̀ ìyá bá a fò fi sàráyà anabi àtúmọ̀ dá wọn fún ní nǹkan míì ní ẹnì àmọ́ dá wọn fún ní nǹkan míì ní ẹnì irú eléyìí tó tún jọba yìí náà àti ka hadith yẹn bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ni pé man kọ́tàlá kọ́tìlan falahu salabu man kọ́tàlá kọ́tìlan falahu man kọ́tàlá kọ́tìlan lahu alayhi bayyina falahu salabu inú ta anabi sallallahu alaihi wa sallam fi encourage wọn lójú ogun jọ kan ni pé ẹni ọba òun àtẹnìkan wọ̀ ya jà lójú ogun ọba ìpọwọ́ ti ẹ̀ lọ́bà tó dínkù ní àwọn ọ̀ta wa ni gbogbo ń ti ń bẹ lára rẹ̀ ní nǹkan ẹ̀jà ìwọ ló ní kò ní wọ nínú ti gbogbo owó pín mọ̀nkọ́ta lọ́kọ̀tí lẹ́hu àléyìí bẹ̀yìnà fàlẹ́hu sàlẹ̀bù gbogbo eléyìí ń túmọ̀ pé ní èyí ń gbogbo orú nǹkan báwọn ọba àníyàn yẹn jẹ́ àmọ́ kò gẹ́gẹ́ bí hadith tá padà kà nísìn mọ̀nkọ́ta lẹ́hìmáyàtàn وغير ذلك نعم وعن أبي موسى عبد الله بن قيس عن النبي صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا من حمل علينا السلاح فليس منا inú àwọn ẹ̀kọ́ ńláńlá tí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam kọ́ wa nípa pé àwùjọ mùsùlùmí bó ló ti yẹ ká máa gbé ǹjẹ́ àyè ń bẹ láti máa fara nírẹ ni láwùjọ mùsùlùmí àbá gbọ́dọ̀ máa gbé nígbè àlàáfíà ààrẹ ilé ìlà nẹ́bí sọ̀rọ̀sọ́lá ń fi ní manhamila alina sila gbogbo ẹni ọ bá fi lè dìde tó gbé nǹkan ogun takò wá nílùú mùsùlùmí sẹ́ gbogbo òdí tí ọba lóhun rí awárí ìyẹ̀bọn fún mùsùlùmí àbódì nǹkan mara lọ mọ́sálásí àwọn musulmi anábi ni man hamala alayna asìlá gbogbo ẹni ọ bá gbé nǹkan ẹ̀jà tẹ́ takò wá fàlẹ́ ìsá kìí sára wa mọ́ o ò lè máa pé ara wa ni ọ musulmi ni ọ kò ipá wa náà lọ́wọ́ àtún dájú ìbọn kọ lọ́dájú dàkọ man hamala alayna asìlá فليس منا إلينا بأنه إلى النبوة محمد صلى الله عليه وسلم نعم وعنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حماية نعم وقال ويقاتل رياء نعم أي ذلك في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا alhamdulillah ọlọ́run ọ̀sán alimami makidisi lẹ́sàn dáadáa àdìsí ní ó jẹ́ ká tún bọ̀ gbọ́n tá a ti ń wí bọ̀ yé o kọ̀ bà níyànjẹ́ kọ̀ bà níyànjẹ́ ńbóló ti lè bà níyànjẹ́ àdìsí òun ni o òun ni pé kí ló mú ọ jáde gan lé lójú ọ̀nà tọ́lọ́hún kí ló mú ọ lọ bí musa bákọ̀ hifzi alkur'an ṣe torí mọ́tò ni àbí nítorí pé ah, wọ́n ní bẹ́yàn bá se mùsábákọ̀ yìí kò ní gbàgbé kò ní gbàgbé tó ti ha ah, wọ́n ní wá wá hadith ah, èmi náà fẹ́ kí n ha hadith ọgọ́rùn àmọ́ wọ́n ní kọ́dẹ̀ ní ọba ha yọ gbà nǹkan báyìí kí làníyàn rẹ tó fi lọ ha eléyìí ni ìdáhùn sí gbogbo ẹ̀ anabuwa muhammad sallallahu ta'ala anhu qala سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية آه ويقاتل رياحا أي ذلك في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم من قتل من قاتل من قاتل لتكون كلمة الله العليا فهو في سبيل الله wọ́n bí anábọ̀wà mohamed sallallahu alaihi wasallam pé in táwọn èèyàn máa torí ẹ̀ tààfi rí wọn lójú ogun orísìírísìí àníyàn ni ogbẹ̀n bá bá ní jihadu ìmọ̀ jihadu ẹ̀mí àbí jihadu dúkìá torí pé a ti sọ fúnra wa pé bíyàn ti fẹ̀mí rẹ̀ jagun sójú ọ̀nà tọ́lọ́hun ló lè fi kíni jagun ó lè fi dúkìá rẹ̀ náà jagun náà bá pè ọ́ pé owó la nídìí ìjà kọ́ ẹ̀yìn ẹ̀ mówó wá ní jihadu kan náà nu gbogbo eléyìí àníyànwó lèyàn torí ẹ̀ se jihadu òun ni ó dè támì kí lèyàn gbà lọ́dọ̀ ọlọ́run wọ́n bí annabi sallallahu alaihi wasallam wọ́n ni anirọ́jú lè yóò kọ́ ti lu ṣàjá àtàn ẹnìkan jáde ọwá jihadu lójú ọ̀nà tọ́lọ́run ojú ogun ní ta ma fi ẹ̀mí já kí lọ́wọ́ mú wá ni pé a ah, kí wọ́n gbà pọ́kùnrin làwa náà kí wọ́n gbà pé ọkùnrin ṣàjá àtàní gbogbo ohun tó mọ̀un jáde ni pé ẹlẹ́mọ́ kí lọ ọlọ́run wí kí lọ ọlọ́run ò wí àní kí wọ́n káwọn aráàlú wọn gbà àbíwọ̀ tí ọ̀náwó sójú ọ̀nà tọlọ́run tọlọ́run ṣe jihadu náà pé a lámẹ́yìn ọgbọ̀dọ̀ gbà páwẹ̀ ìṣẹ́gbẹ́ rẹ̀ ṣàjá àtàní wọ́n bí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ pé ìjẹ́rú ẹni bẹ́ẹ̀ fi sẹ̀bí ìlèlá sẹ́jọ́ lójú ọ̀nà tọ́lọ́nù wọ̀yọ̀kọ́ tí lu hamiya wọ́n láwọn ẹlòmíín bẹ tó ṣe pé ń táwọn torí ẹ̀ wogun ni pé a ẹ̀gbin <laughs> àwọn mọ̀lẹ́bí àwọn ìdílé àwọn àwọn ilẹ̀ ẹni wọ́n bá torí ẹ̀ lójú ogun torí pé ni a àwọn láti dáadáa àwọn mọ̀lẹ́bí tí wọ́n ṣẹgbẹ́ wọn àwúwà fi ìṣẹ̀bí ìlèlá sẹ́yìn náà ojú ọ̀nà tọ́lọ́un ní jagun sí náà wàyùkọ́ tí lù ríyà à ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ń jagun tó jáde fil jihad tó ṣe pé tóhun torí ẹ̀ jáde ní kárí mi kí wọ́n mọ̀ pé mi náà wà ń bẹ́ẹ̀ ìmọ̀ ogun tẹ̀mí àbógun ti kíni àbógun dúkìá tó ṣe pé ọlọ́run tó ò lè parọ́ fún ọmọ tí ń bẹ ní ẹ̀mí rẹ wọ́n bí ànábì pé ẹni ọ jáde tí ń jagun àbí tí ń náwó sójú ọ̀nà tọ́lọ́run ojú ọ̀nà tọ́lọ́run ni o àmá níyàn rẹ̀ ní kíni ríà kárí mi àhúwà fi ìsẹ̀bí ìlìlá ìjẹ́ ń jagun sójú ọ̀nà tọ́lọ́run bí ìjẹ́ náwó sójú ọ̀nà tọ́lọ́run bí fọ̀kọ́lá rasulullahi sallallahu alaihi wasallam èsì ní o gbogbo tí wọ́n kàkalẹ̀ yìí ẹgbẹ́gílà náàbì fi dáhùn ma ń kọ́ tààlà litakuna kalimatullahi hiya al'uliya fahuwa fi sabi lilla fọ́múlà kanáà ni ogbo ẹni tó bá ṣe pọ́lọ̀ ń wo àníyàn rẹ̀ tẹ́ náwó àbí tẹ́ náà ẹ̀mí rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hun òun ni lítakúnà kẹlìmọ̀tòlọ́hì híyàlọ́lìyà pé ọ̀rọ̀ tọ́lọ́n ni kó borí ẹ̀sìn tọ́lọ́n ni kó lékè ìtumà kẹlìmọ̀tòlọ́hì híyàlọ́lìyà a ìsìláàmù ni ya jẹ tó báyìí kí lè mi wá ń kí ni ń dúó sí lítakúnà kẹlìmọ̀tòlọ́hì híyàlọ́lìyà anábìlẹ́ni tí òun lọ jagun sójú ọ̀nà tọ́lọ́hún ìtumọ̀ eléyìí lọ́dọ̀ àwọn onímọ̀ nínú táwọn àlùfáà ń pè ní mafhumul mukhalafa bá nàbí bá ní gbogbo àwọn tẹ kàkalẹ̀ yìí o ẹni tó ṣe nǹkan báyìí lọ jagun sójú ọ̀nà tọ́lọ́hún sọ́sẹ̀sẹ̀ nídìí ká máa bẹ̀ ànábì pé àlẹ́ ìta wílẹ̀ kan òun bó ń jẹ́ ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo àwọn tẹ́ ẹ̀ka o tí wọn ọ̀bá ti nírò àníyàn yìí wọn ò sí lójú ọ̀nà gíní wọn sí lójú ọ̀nà tọ́lọ́hun àwọn owó ẹni tí ń jagun ṣàjá àtàn torí kí wọ́n bá mọ̀ pé mo lágbára ẹni tí ń jagun hamiya pé mọ̀lẹ́bí wa àbílù wa àbẹ́ni tí ń jagun ríyá à kárí mi kọ̀sọ́ kan nù wọn tó wà fi ìsẹ̀bí ìlèlà àmẹ́ni tó bá jagun torí ti pé kí ni lítàkúnà kẹlìmọ́tò lọ́hìhí àlẹ́ òlìyà fàhúwà fi ìsẹ̀bí ìlèlà ṣáàtì parí báàbù yìí tí mo jẹ́ ká rọ́ọ̀ṣẹ̀ náà ẹ jẹ́ ká dó báyìí náà insha allah ta'ala ńgbà mi ta bá tún jòkó pẹ̀lú ògbọ́ ọlọ́run ó sì ṣe kọjá jọ́ mẹ́jọ náà ní ibn allah ta'ala ẹ̀bọ́sàn lẹ́ parí àbí ok alakulẹ̀ hal ọlọ́run jẹ́ ìjọ́ ọ̀rọ̀ nípa ìbọ́kùn lọ́rùn ẹrú àtàwọn àdájọ́ tó rọ̀pọ̀ mọ́ nínú sẹ̀ríà ìsìláàmù òun ni kìtàbù tuntun àti parí kìtàbù jihadi báyìí kọ́lọ́n kọ́ mọ́sà san alimami makilisi lẹ́sàn dáadáa ohun tí mò ń tí wọ́n wí fún mi ni pé lọ́jọ́ méje àtọ́jọ́ mẹ́jọ sátọ̀dẹ̀ àti sannde ti ń bọ̀ ẹni tọ́lọ̀ ń bá fún láyé mọ̀lítákọ̀ ọdọọdún ìpàdé àwọn onímọ̀ tá a máa ṣe lọ́dọọdún ní mọ́sálásí wa ní táǹkẹ̀ òun ni Eh, pàtàkì jùlọ gbogbo àwa tí a bá eh, eh, ta nédìí irun tí wọ́n fẹ́ bá wa sọ lọ́dún yìí gbogbo wa náà láà nédìí ẹ̀ àmẹ́lòmí lè mọ́ wò pé èmi ọ̀mọ́ bí wọ́n ti ń tẹ kọ̀mpútà bèlè ntí a fẹ́ sọ lọ́dún yìí ni pé gbogbo àwọn kọ̀mpútà nkankan yìí ansẹ̀tì yìí èyí tẹ́yìn ó fi máa fi dáràn só lè fi wà àlìjánná bó o ló ṣe fà wọn kíní ìwọ àlìjánná tó máa fi wọ́n pa àwọn èèyàn sójú ọ̀nà tọ̀lọ́hùn Eh, the use of ict lójú ọ̀nà àdáwà ilẹ̀lọ́hì azawajal rò pé eléyìn ni wọ́n ń wo pó lè mọ́ fún aláyà àti ìṣẹ̀dárù sójọ́ mẹ́jọ but mahama yẹkùn gbogbo ìtọ́lọ́n bá kádàrà ń bẹ́ ìmọ̀ ọjọ́ mẹ́jọ àbí ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lórí kìtàbù alẹ́ẹ̀kì òun láti bẹ̀rẹ̀ dárùsùwà inṣá allahu ta'ala hada wallahu alam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين bóyá béèrè kan àbí méjì sọ wà lọ́dọ̀ àwọn obìnrin náà ok naam ìrọ́jọ́ ti lọ naam alẹ́ àjòzú ṣé lárúbá alẹ́ ni òun ni torí lárúbá ló fi kọ́ ṣé lárúbá náà ní ká fi dáhùn. ẹni yìí ní ìjọ lẹ́tọ̀ bẹ́yàn bá ń kírun kò fi ọwọ́ rẹ̀ yìí kò fi lélẹ̀ kó tó kan orúnkún àbí orúnkún rẹ̀ yìí wàmàl awwal yọrọ fàáyìndà ìgbẹ́lẹ̀ ẹlẹ́kejì yìí ok alakulẹ̀ ìtàlákọ́kọ́ iná ti tó lónìí tọrọjọ́ ti lọ masala yìí nínú kí n tó dáhùn rẹ̀ yóò ní di ọ̀rọ̀ àkọ́sọ nínú tí mo máa ń kì wá ń lọ pé kò yẹ ká máa jà sí tí ń sìn wá ń da mọ́sálásí rú lónìí àsọ̀látò khairu minan nawmi ìrun àkọ́kọ́ ni àbí ìrun ẹ̀kejì irú ẹ̀ náà lélẹ́yìí náà ní títorí pé ní khilafu ti ń bẹ láàrin àwọn khilafu túnbẹ̀ ni pé ìbò làwọn àgbàlagbà máa pé ìfìmọ̀ hàn rẹ ní ìfi ìmọ̀ hàn ààrẹ ẹni tí ń bẹ láàrin àwọn onímọ̀ kọ bẹ̀rẹ̀ lónìí ti wà yìí kò sí lè parí kò sí kíni kìí ṣe pé àwa ńgbàtàwà sẹ̀sẹ̀ mo rò pé problem wa ni pé ńgbàtàwà bá sẹ̀sẹ̀ rí tíra láwa pé àbáwa la se discovery ńláńlá kan tí ẹnìkan ọ̀mọ̀ tẹ́lẹ̀ ní tó ṣe pé ní ní tó ju ẹgbẹ̀rún ọdún láàbí tó súnmọ́ bẹ́ẹ̀ nírú àwọn masáìlú báyìí ti wà nílẹ̀ eléyìí tá yìí hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam amọ̀pá anabi ò ní sọ ọ̀rọ̀ kọ́ takora wọn but táwọn èèyàn bá ń gba hadith wa mo máa ń fi wé ntí ń ṣẹlẹ̀ láàrin wa ń jòkó lọ́pọ̀lọpọ̀ pé bẹ́ẹ̀ ni n bá dìde kó n bí nísìnyí bí wọ́n bá bí ẹnìkan gbà tí ó fi rìn déta mọ́ ń bẹ̀ ń pé kí ni wọ́n wí ń dárí sùn lónìí bí wọ́n bá bí ẹ̀yin mẹ́ta tí èsì pé ká kalẹ̀ sí nǹkan kan náà lẹ́wì ọ̀rọ̀ yóò ní yàtọ̀ n ti ń ṣẹlẹ̀ nu òun làwọn àfa aládìísì fi wá gbófin kalẹ̀ pé ẹni abá ti mọ̀ kó kùrọ̀ lòun ẹ̀yọ tiẹ̀ kó mẹ́ ẹni abá ti mọ̀ pé bọ́ bá ha kan yọ gbàgbé ọ̀kan ẹ̀yọ tiẹ̀ kó mẹ́ hadithu yìí hadithu kan náà lànàbí wí sallallahu alayhi wa sallam ànàbí ni bíyàn bá wà lórí ìrún o kọ́ má ma lọlẹ̀ bí ìgbà tí kíni bí ìgbà tí ràǹkúnmi máa ṣe lọ ilẹ̀ lórí ìrún kọ́ má ma lọlẹ̀ bí kíni bí ràǹkúnmi tí máa lọlẹ̀ lórí ìrún bó wá ní kọ́ lọlẹ̀ sígà méjì làwọn tó wá gba hadith yìí wá fi gba èyí tó parí rẹ̀ yìí nínú sígà kan ni pé kọ́mọ lọlẹ̀ bí rànkúnmí tí máa lọlẹ̀ o bí ọba wá lọlẹ̀ ọwọ́ rẹ̀ ni kí ó ti síwájú kó tó kan ọrùnkún rẹ̀ nínú rìwáyà míì orúnkún rẹ̀ ni kó ti síwájú kó tó kan kíni kó tó kan ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan lànẹ́bí wínú méjèèjì sọlọ̀lọ́hù àríwọ̀sẹ̀lẹ̀ eléyìí ní tìtorí ńgbà tí ẹ̀ ti dáyé páwọn èèyàn ń wíwí kú ìsádìífẹ́ ànẹ́bí yìí ó ní ìdíká sàlàyé rẹ̀ wọ́n mọ́ tún gbáyàn mú gbára dáhùn wínẹ́nu àmọ́ náà àwọn àlfáà wọ̀n yìí òun ló gbé wọn débi pé wọn ò ní hun lórí bọ́bá pé ń tóun rántí nù yọ ọkọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ipe a ah, ètè mìíràn tí pa nẹ́bí wí o òun ní kíni kó tí ọwọ́ rẹ̀ síwájú kó tó kan ẹ̀sẹ̀ rẹ̀ a ah, èmi ọ̀ràn tí báhùn èyí tè mìíràn tí ní kíni ipe kó ti ẹ̀sẹ̀ rẹ̀ òun ọ̀gbà wa lónìí táwọn ó pé sébí wọ́n ti gbọ́ ọnu àbá <laughs> pa àbá pẹ̀lẹ́ rẹ̀ pé báyìí bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lànẹ́bí ó wì bẹ́ẹ̀ náà lọ wì ntọ́ fa nìyẹn ẹjẹ mẹ́ra pẹ̀lú èmi wá hadith abi jahmin rọ́bì allahu anu ó ní anabi sallallahu sallam ní lauya alamaru bẹ́ẹ̀na yadayi musalli lakana an yakifa arba'in lakana an yakifa khayran lahu bọ́bá ẹpẹ́ ni tí kàn máa kùfìrí gbáwájú ẹni tí ń kírun ma ọ̀ràn tóun dá ni ah kó dúó for forty kọ̀ bá dáa fún kó dúó for kíni for forty kọ̀ bá ṣe kíni síbẹ̀ lànẹ́bí wí bẹ́ẹ̀ ká ànẹ́bí wí ànẹ́bí qualify forty yìí sọlọ́lọ́hu alayhi wa sallam àmọ́ àbú jahami ọlọ́dẹ́lẹ́bù kan tó wọ̀n rántí mọ́ àkọọ́lẹ̀ yẹ́wùmán àwùṣáharán hausana gẹ́gẹ́ bí ọmọ èèyàn mo padà gbàgbé bọ́yá arúbàáyín náà yọ̀ọ́mọ́ lànàbí forty days àbí arúbàáyín náà ṣàárọ̀ àbí kíní 40 months àbí arúbàáyín náà gbogbo náà ló sì pọ́síbù ká nẹ́bí owí ẹ̀rí bí èmi rántí rẹ̀ dé yìí o ibi èmi ọkọ̀ fún yínú gbogbo àwọn tí wọ́n ń gbà lọ́dọ̀ tiẹ̀ náà tó fi dò ní báwọn náà tí wọ́n ń kọ́ kalẹ̀ nù làkánà àyíyá kífà àwọn ehun pé ah, ah, ànẹ́bí ó sì wá sọ àrùbáyín náà tí ò ní àánú ah, kọ̀ gbọ́dọ̀ jẹ́ pọ́dún là èyí ó sì wá dúró fógójì ọdún àánú dé lànẹ́bí fẹ́ wí àwọn èsè bá wọn tàǹkẹ́ bí wo ti ṣe nu ọba ṣe wọ́ torí ká àwọn àfa aládìífì yìí alimami buhari ìṣẹ́ni téèyàn máa fẹnu yẹ̀yẹ́ ntọ́fẹ́ lè gbomi lójú yẹn ni. mò ń rìpítì ẹ̀ kẹ́niyọ́ lọ rọ́jà rẹ̀ wà láìké sọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ àwọn wo àwọn ọ̀tá ìsìlámù kìí ṣe ọ̀rọ̀ téèyàn máa pé mọ̀ wà mọ́sálásí àbí mọ̀ wà ń wà sí láàmú wa sọ̀rọ̀ eléyìí àtàwọn ọ̀rọ̀ míì tó burú tó pé ní ẹ̀rú ń báyàn láti máa tún rìpítì ẹ̀ pé wọ́n là nẹ́bi rẹ́pù níwáàsí. Si sallallahu alayhi wa sallam alimami buhari náà lọ kọ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n ni wọ́n tú bẹ́ẹ̀ torí náà àpẹẹrẹ míì tún nìyẹn ká fi mọ̀ pé àmọ́nà àwọn àfa aládìísì wọ̀nyí òun làwọn fẹ́ sọ́dọ̀ràn sí wọn lọ́rùn lónìí báwọn ti gbọ́ ẹnu èyí tí wọ́n bá rántí wọn ò ní nǹkan míì pé èyí tẹ̀mí gbọ́ nìí àwọn alfa aládìísì ọ̀dọ́mọ̀lì hadithi sẹ́rí gbogbo ń tọ́ farú sígà méjèèjì yìí tó fi wà preserved dò ní ni pé wọn ò rókòrọ́ náà méjèèjì àtẹni ó ní kọ́kọ́ náwọ́ àtẹni ó ní kọ́kọ́ ṣe kíni bọ́bá epo kùrọ́ àbẹ́ni tí máa hàn kẹ́ tí máa gbàgbé àbẹ́ni tí wọ́n mọ̀ pé dọ̀ífù ni ẹ̀ ní gbúrò ọ̀kan mọ́nu méjèèjì àwọn àlùfọ́ ti yanjú ẹ̀ pé sọ̀híhù ni dọ̀ífù ni but in some cases yóò rí bẹ́ẹ̀ pé àtẹni ọgbẹ́lé yìí wá àtẹni ọgbẹ́lé yìí wá fíkọ̀ ni wọ́n. òun ló jẹ́ kí ìfọ ẹ kí ni mo pè é lẹ́ẹ̀kan ìfìmọ̀ hanra ẹni ló fi wá ṣẹlẹ̀ láàrin àwọn onímọ̀ ara àwọn tó ní kò ti ọwọ́ sí ìwájú ara àwọn tó ní kò ti ẹsẹ̀ sí ìwájú àmọ́ sheikh muhammad ibn sọ́ọ̀lù bin ọ̀fẹ̀mẹ́ rahimahullahu ta'ala bàbá wa alfa wa sheikh nufẹmi rahimahul àwọn yìí wọ́n tiẹ̀ tún tó buhari èèyàn gbọ́dọ̀ fẹ́nu bible nufẹmi nìkan kátó wa máa pé lọ́hùn lọ́hùn alimami buhari ó sì bá nínú jẹ́ yẹ́mọ̀ pé ní tí ó bá tiẹ̀ kìrìtísáìsì irú àwọn buhari yóò níbi tóun náà dé irú ẹni mo fẹ́ ti ara mi gbọ́ ni ilmul jurhi wa taadi ẹni tí ń pè mọ́mú buhari ọmọ yìí even elementary nkan nu ilmul hadithi ni kéèyàn ọmọ pé kí ni ilmul jarhi wàtàdì ẹni tí ọ̀wà ama jarihu tó rò pé juruhu làwọn àfáàn wí wàláì kọ̀ lẹ́tọ̀ ọkọ̀ gbogbo kárí wàláì làwọn ọ̀nà jìn ọ̀nà jìn ọ̀nà yẹn jìn síra wọn abẹ́ni tí ọmọ ibùnà hajjari yàtọ̀ sí ibùnà hijir wàláì ọ̀nà jìn síra wọn kìí ṣe pà ń gbé nìkan but ọ́ ta ní lára bí kéèyàn ẹ̀yìn òǹwé kéèyàn ọkọ̀ island nísìnyí ẹ́ kọ́ wá pè ní kíni island kọ́ wá pé professor of english ọmọ wí èyí torí ẹ̀yìn lẹ̀ ń gba gbogbo nǹkan wọ̀nyí láyé ẹ̀yìn lẹ́ mọ̀ hó àlọ́ ó yẹ kéèyàn ọmọ pé ah, eléyìí ọ̀bá làkà ìmọ̀ a pé mọ́mú buhari máa súnmù ní àmọ́ bẹ́yìn ọba tẹ̀ kìrìtìsáìsì buhari kò gbọ́dọ̀ jẹ́ pé oní elimul dúríhì àbí ibùnú kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ó jìnà síra wọn torí náà ká padà sórí eh, eléyìí tí eh, a wà alimami ibn othemin rahimahullahu ta'ala ráyù tí wọn láti ṣe jámù bẹ́ẹ̀ na hadithi méjèèjì òun lè mí ń lò òun ní sí advice ẹ̀yìn náà inú in táwọn alfa aláàdì fi gbé kalẹ̀ òun ni pé à ń pe kíní kan ní kọlbù à ń pe kíní kan ní kíní nǹkan lè ó lè yípa ó ara wọn kí èèyàn gbọ́ tún kó osi pé kíní òsì kananbe gbọ́ àdìsí kan náà ń ṣìmáàlùhù eh? ma tó ń fi kú yẹmínuhù nígbòmí àtàlà tààlámù yẹmínuhù ma tó ń fi kú ṣìmáàlùhù mistéèkì ọmọ èèyàn òun ni kọlíbù kó rò pé kọgbọ́tún kọ́ rò pé ọgbọ́ ọ̀tún àti òsì kọ́ rò pọ́tún lòun kọkọ gbọ́ ṣáájú òsì lòun gbọ́ sheikh ibn uthaymi ni anabi sallallahu ti fun wa ni guideline ta fi yanju eleyi ti n be nwaju wa ki la anabi wi eh ma lole bikini bera nkumi ti ma lole bo ra kumi lole eh ta ma ta ma ra nkumi eh ta ma ra nkumi kini ra nkumi mu mu lole eh ẹni ọba mara nǹkan mi nìkan dáhùn o alimami ibn ose ni jó yé wa pé ìbẹ̀rẹ̀ hadithi yìí ẹ̀rá ní sùúrù ìbẹ̀rẹ̀ hadithi ò lè tako kíni ko lè tako parí rẹ̀ anabi ti sọ tí ọ fẹ́ wí ti jó yé wa pé má lọ lẹ̀ bí kíni a jẹ́ pé gbogbo síga hadithi yẹn tó bá wá bẹ́ẹ̀rẹ̀ nǹkan ti máa lọ lẹ̀ torí pé ní yóò tako gíní yóò tako ìbẹ̀rẹ̀ hadithi ọ̀rọ̀ kan náà lànàbí sí sọ kò ní sọ̀rọ̀ kó tún wá tako rẹ̀ ní júmùlẹ̀ ẹ̀yọ̀ kan ní sẹ́ńtẹ́ǹsì kan torí náà eléyìí ni fatiwa sheikh ibn ọ̀sẹ̀mẹ́ni òun sì ni ẹ̀mí rí pé ọ̀tẹ̀wọ̀n àmọ́jú gbogbo ẹ̀ lọ ni pé irú eléyìí ọ̀wá tó ń ta wàá máa pèèyàn ló ń bídí àsí àbí táwà torí ẹ̀ dàmẹ́sàlásírú gẹ́gẹ́ bí àwọn examples mi náà ti mú mú wá ọlọ́nkọ́ mẹ́sà sàmìnáwá o kó jẹ́ kẹ́sìn òye wa jù báyìí lọ kọ́ wá ṣe lílò rẹ̀ kó se ní rọrùn fún gbogbo wa هذا والله أعلم وصلى الله وسلم وبارك على